نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله اللهم اهدنا صراط مستقيم وارزقنا إخلاص في الأمل والقول وتب علينا اللهم أرنا الحق الحق وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إننا أمنا فاغفر لنا ذنوبنا وكفر أن سيئاتنا وتوفى المبرار رب اشرح لي صدري wa yassir li amri wa ahlul uqdata min lisani yafqahu qawli amma ba'd ko be malin bichor ba za da fawi la bole duzulum so cha biyu se toru kaw no elekut kado shaitan ono ba iblis wen ilibin mo ila ka nyamto nko bol koyi ikai kubanu itun ko bolule bika tu se ele ya kaba madasu ya kitakadin kuda ni akpo le maza patase onile su'eya eh, ya, yambani ya, la buru lo tise tibe zone tila dama lwandu tipara la yo bi bimina ki jayu se tam tam lu se eh, so da tom titasrama mal lwandu tom le bɔbɔ seru bɔzukubɔ olu caa bi yiwu setɔru kaw ni sitanu yinu bɔbɔ yi de basin de de fɔ oyi kɔnɛ ni sɔ de hɛrɛ da kubɔ olu caa sɔ wei ni ewura ko nyɔmin kiden kan kɔyɔ ta dun ba kiya ni alikiyoma ka daa daa lɛ tɔzugu ni elezon baani pa hayi tobunum pamu dɔn beti si bɔrɔ dɔ b'a to kiden kan kɔyɔ yɔ. yorzol mu socha bi yuse isole dumu da tom ditisi ne ro da batu yo kobi malin kobi sodaya kobi min bani enu kabe dom yo kobi min bani ke kabe mba yo de zamso ze weni laburu kujong sakiye kujo kajalangu wule tuna se ye wa kitin kan ko yon nga malu yo bo se yundil se nyem nu kujo na ku tas pichez malondu tambani de ni so tom ne ka malin yo to zulum ko bor chaabi yusise isman de malin yo isol tez malondu dogo zindana da dan da lafiya bu bo su ba sam tale malu bo siti mbu biyo saman kitin kan ko yoyo tu jona yo ko bolu yo di qur'an mayana ke da so ma halaktu jinna wal insa illa liyabudun on labura al jinwa aliwa aliwa ka bamba ne ya sirkpara dandalai yebiganin boyo tinasi sɔnɔzɔ daa bandge di urusɔ prophet muhammad sallallahu alaihi wasallam de harayo ti lab ñu le leng taabas haram bani ba jo telu yo sa ummatul ikra ba jo telu telu ngi da catu dale bu ba su se e ca telu ni telon gon kelese fe kiten kan kayo on etal al kiyoma kada dale ayukuba e lu de lutie ayukuba lu de kujo gon ki tan yo ye biganam bo wulu se se de de rusul sallallahu salam eta atil nabiyo el ko bolu wole mbonu ganayo ko bolu yo e das wa allama kalama lam takun ta'lam wa kana fadlullah alayka aliman stogunum kubolu weleng mbonin da ateleyo elenjonayo eto kujong donyoyo pulu gbagba se sono ọzọ kubolu ma ayule ekuyo eventelew ekuyo eventelew ele mbonu bo wole mbowono be zowono yene ca telew ngun kele zoy kiden kan ko yoyo ngu wule ngu wule malwantu te telew ye yu wene ca mbowone i telene la so na silab ñu leleng suno dayo bo sur sa sokku jong wene la bo betar na si dule katilit we ele ce bat bala so tutume ni ka tilitu ni cheitu sono da ko malo yede lam nyule leng ne e ya la maza de de malon do ho sono zona radio wa chelo malwanto television wa be chelo malwanto ngonye dranda mbezo nyu nyede malwanto de telo cheitu feibe yebi gen mbusi ko bolu ko su celdu bo sir ban bi de ñom tun waran de la so de tumé yona royo ko walu hirse allah li akhrajakum min butun umhatikum la ta'lamun shay'an wa ja'alakum sam'an wal absaran wal afida qalila ma tashkurun ko wastu bunum palolo yi bo fa lum zole e ventelu na ko ko ti ki ventelu yo kubol ma ayule es hay luti hay babe ele odu bol dum biole itlu sembunu banayo ele kubol ulus tudum kajalale nas kubol lakku ayu kujow e, new ana kidin kanan bumburong yo yawe pitasulen nas la karbawa bobo spa gbasi ayu nam biyo ba alfawata labdu wazu alfawata ba zai so tom yodo bo so yu tilse enam bu kedin kan ko yoyo e may we enu lak to ko yublu yotine chele onu kayu de la mburna se alfawul sid din fitra dada din malwandun dun de al islam yo ndo e nyona de de sallallahu alaihi wasallam soyoda sukul molud yula ala fitra sababu wanga balulu ke bo afulum balulu yi ba mai balulu yi ni malwantu balulu ni mboni ganayo to bolu gbagba se na ina mbiyo eywo osol kbandu osola se be be ay se ikbanu osola se bala kbandu be chale ina mboni bo sozun se bo na sozun ina mboni bolu son bo na son ele na bi wele palulo ni yo mbo ba se fitra mbo nyowna mbo ro jona yo te na sere ma london yo ndu ma lolo ne yo ele na e gong no bolu lolo ndi da ewe yo ye malinga fe be ya ai uruni ja haram baba da we ululi amman ululi yo bat kamaling na albitili ede bọọlụ ole ede chijam bọọlụ ole eke iban mo mburi diri sosala salam se tadu mer gamalin yo elen nas se balolo yole liya oruni ja bezu nan kezel maza bala sina aye bala ki eh société mbenare bi kama londo anade anade da elerjona alislam ya fitra mal wondu genni ze balolo ni yo Mbe malon do nan mbyo, malon do gane se mwoso do tom ni indisi. Mwoso do tom sti woun nou anou manen, nou e bizou tos ki den kane kwayo le, anou manen ite. Nou e di manen ite, pa wè yi dizina, se mbizoun li n tos nyaman nyate. Ele, e bè yo, e yu bizou, ne tel nebyen ne lak malon do, mwou don se e debol ka le. betele na bɛ gele zonil maza ye mbuyo kubi malin min ban oron nu dadan kubi malin min ban nu kabi dom mu ti zam so sono zo te de disa labil maza bakpa ba nyim bakpa ba de telo patuluru klemin dende patuluru televizyon wa patuluru lu nawunane e yubizu cha ulu nbini cha telo yo ye bige nim bo wolo gbagba sise sono le no ve siche le e we no war na nari ko bolo sida otus onu le nu ta tele mbon borong yo onu ta tele zaman ba kbar mal wondo yo ye bi nim mbo yo tnasis azri odu bra yo sono zo mal bi za bi bezab misbi prowa busu hong nada busu haran dindida sono na ye nja sini qur'an ya soto tom nyan sulmiende no no kabitom no kutkuli no basai chokosi france to sonozo kaz zulmi nari se bedale bedelisi teleyo se ulu ni heya ulu heya da hara ewul bezman balisi bati kpendu dani barum basumun suda yebigan be ko yimalin tɩna sɩd zãmb soa bɩ hɔɔlu yɔ bɩ da hɔɔlu yɔ le tɩna sɩ malõn tɩ nan bɩ yɔ bɔ nabl da kajalaga lɛ dedeedu susala salam ɔnu gɔn malɔn dun dun yeeyo su malɔn dun bɔ su ɛla kalimat la ilaha illallah muhammad rasulillah nin bɛ baa bɛ kɔbɔlu zɔgɔla rose bɛ wa e sisu ɛlɛ tɩna sɩ dedeedu susala salam mallon du ogona riyas mallon du ngu islam so de ngbe ndin ga islam nyo ndi du nyona du kride kiya al fawul rusi du jona adib adam alayhi salatu wassalam ele de harada yusuchi al be al fawul rusi lam be ele de ke isudu tiyu nambe yo ogoyale ende de haraba nundama eni biya ni to how ni to haram ban ko bolu yibane ni ba waya balunda ma be yo ba tilise eh e yunam be yo ibn adam adem adam et tangan eni biya kiyam be yo o so bala o so bodo kiyum de chele bibna adem adam alayhi salatu wassalam eda alwadale onyudu holni ya onyudu holni so to mi odo ele bi chambu yo telu kam bi tangle ti sa kɔmɔ bɛ dɛn lɛ alifa kɔmɔ ni bɛ tɛn lɛ k'a tulu ti kɔ ezeri yɔ du bɛrɛ yɔ shitan iblis wee ni i walasi on tan tazo ya da elis ni babɔri le te bɛ yɛlɛ ko bɔ olu ko wɔngiri gbaŋ lɛ ɛni bɛ bɛ wɛ min da da yɔ shitan bazi e ya sandu ɛkɔni e lemazan yɛ e su ya kafala nyunda see tobunum mija bajana ko wele bo bala wana bite bajana ko wele sheikh tsar sana be yo badali taun bada ba be bijaki bi le shitan sidiya din ya ba sina law burjana arda malonda es badons claiming ya si beli si to pos si malu e tu to nilan kana bi be tam ne ba na ba si beli si lau, ne bu eh, ya kon bele ne man chabi le bele e soma bi ande bi nuhun alayhi salatu wassalam ande bi nuhun alayhi salatu wassalam eh, ma bi yo se koy o oh, le ya ya palle numo sisu ta ni bele kiyo elizabeth kpenduda de orube suda bela and the alayhi salatu wassalam ukomane ebas ya yaw to ebas ya yaw ya wando adin din islam nimbiyon jona yo de de su sallallahu alaihi kubol hi qur'an maya dase fa akim wajhaka al-din hanifan fitratallahi lati Fatar nas alaiha la tabdila halqillah mburi jona ayori de risu sallallahu alaihi wasallam alwatu ndon ko bol heyi se okuyene rok malwondu bi yo, so heyi se rok malwondu bi chey mbe malwondu balolo ne yo malwondu nyone yo na shitan gomna lisi yebi ganin buwa ande nu alayhi salatu wasalam ogomana iya edam iya si bali yo bali kpendo da bali sina lauda o oh, ebe bala kambo adi ado an salatu salam ni da haraba ko ale bit kam mal ko en babu hon ele ya ya ibudullah wa istanibu tagut bala baba de bala soyo klaw pale e ga yudin la sona ni illa bulli ni tagut si bilisi sina kumula muro jona dole annabi ibrahim alayhi salatu wassalam ele ro kamaro mbo ya sai boko palasana ali ibrahim ali salatu salam egbele bia yɔ do bɛ si nu bɛ ba jɔ sɔnɔyɔ ba ɔnu wahi ebia ne dahara batin bai bakpa batin bahar sɔni ezana sɔɔ bɛ kɔ batin bala yo ba batin bai lɛ bɛ ga muslimin, bɛ ga malin na yebi ganin ba an da isa ali salatu salam musa Zakaria, suleiman ayub yunus yusuf batin baya bagon le adina baya polo gbagba se eyuna mbiyo onyona adini na malwandu mboyta alislam to yonayo ikobole tan yodas inna din indala alislam yawi socha biusitas e so so se tu ngbe ndi no on sim de yo se ye ndi e roka bi chei che be yo le eni bakato alikyoma kada dale e ku ndo luti e ku ndo nyu yabto yo al islam malwando e wat wa man yabtagi ghayr islam dina wa fil akhirat nar hasirin wedin bai e yebe adin de eh, eh, so se tu den ndu ndun ba yo malwando gan islam ebutu olu kpana bino allah olu eh, ekpana tiwni elaki iyutili see ayi cebe yole elkoma kada dale ogong ni se ekatu ni socha biyul ba ho ni le wa asayuda ku malo yir jona tu bunum o setu angban den den de wekten kan koyo no se su setu angbe ngbe nari nyowle bo nyow ni wi ni ogonde yo nam bo nyow wi ni ogonde yo nam bo na no be so kon adi na ko ya kon na tu si da ya kon na tu ade yere ba gba ba so ba ya na dana ɛlɛ al islam malwan dole ku bo lu dom na si ku bo lu hande hire eh ngumbien ba bi to ba islamiya ye yusa so be so muslim e ga ɛlɛ ele ku se malon do lak azo so ɛlɛ na so setun gban angbalele baya dairales akle lak eh, eh, sosatun gberne betel bagay bi dairen bayani yembu ganayo tuna gbagba se ye yu sono nga malo ni ni kundil sto wonum ay nga nyule lendo mo bo se eh, yo cha telo bi ni telongu nyozo ni de malondo mboduyonayo esiri otubireyo kubol temnas balabe yule e osolu kibantu eduwembi homi ulu ela kitikedim ay elak malwandu pitil bohomi ulu su cikpandu de pile piconi e, eya eya nyung le idi andebuwa idi de ti ti ya ntana dida tiya patin bai bako bai bai bai ni gongo malwan do welo al islam malwan do welo e welo e ya mbo woni pa halis ci pendu de bin babsu mun sudayo ko wi malin yeru janayo tana se malwan do non biyo andi batum bakiya peda atinile ti dia no dukone etase konu na tuike fatu eleba haramba bon bondende ande ibrahim alayhi salatu salam eloko ma wuli de mba ezuman bese so ele ezuman bese so ibe mi da tom ka banze ze sono e professeur alayhi salam de harazo tom ka banze yo ay elen jona pitin bay pike esoda tumie pede mabige islam le ele ba haramba kuba oli jali pede diyu pede prophet ezmani telo ngon e chal baban bin baba bezen porokon bi chayo ezen diyona ayo suge kuba oli ada se wama arsalna min qablika min rasul illa nuhi إليه أنه لا إله إلا أنا فأبدون دنا تنالا كوالستو بنم نيا تيرسا محمد صلى الله عليه وسلم سنوازو يمن تين ما بمنيو يوسي كوي نغول لزي ياك بندو دان رومون تسودة يوندر سيبت كنياب جلنا أندبوا كما بره نبقى كمبالا ين ele paasam taale ma diw bene waay mbuma e waayo mi yikku be man tom biye tu jona mun ma so waayo ku bolu chaab yu de tom tana se so de tom be gen qur'an qur'an ngo malaika jibril gonna ngo be so waay dun jona malaika jibril onu jalo ne waay on gon ba an debwe ndoni kwane challe da harayo ezemani kpɔ ne wele de de xɔwo ne bɔrɔ ke sɔ dɔtɔm nyɔ bee le kubɔ le heyori de di sosa le salam se ande bo akia bɔkɔ ŋu yɔ malaka jibril on ti yo bajɔlɔ bɔkɔ on dɔ sɔtɔm ndo bɔkɔ naale ka jɛlɛ annahu senna sɔɔnu ina sɔ caa biyu caa sɔ e laa ilaha illa la ilaha illa ana fa'budun si sono e fay bo dokk jom tu be tanni so caabi wene e ema kiten kane ema e ya kiya ema arjino kiya ye bi ganin bo bo lo gbagba se bo lo gbagba se an debu adum bay bogom yo bogom yo be kemalna nim dumas la ilaha illa la sonoobe bo dokk ci umtu bu tas ni bi tas ni i e socca bi yuwee ni ema kiden kane ya ema yaa kpekpeyo te wun lujonaayo ede mayona kee daarole suwoyoode sa huwa sammakum muslimin min qable sto wuni so labundu suuna so labundu suuna yu dutong so suuna so hando yira Ousmane Lo ele tam do wuli sirge malang mbo do su e, malu e yuna mbe balu lo ni malu ando na balu lo ni malu ando mbe yuna ba di we agon le malu ando osolomo malu ando eya eya pele mbo da ba yo batang so bele mbo da ba yo la tun kumuna bien bala so to me dina beela jona andem nuhu alayhi salatu wasalam elo kama sugoyoda so umirtu an akuna min almuslimin wa umirtu an akuna min almuslimin si onu gom yo onu heyu daya we heyu bese onu goma batikna to yin yin non we bayu batilse ko bolo tanga tini sibe heyino si onu cheden on kemalo malo on bis muslim on hositen on kpaden alasa lebi ganin boyo on boni yun belele dana mbori on dabire ande ibrahim alayhi salatu salam elro ya de hara am kuntum shuhada iza hadar yaqub al maut iz qala li banihi ma tabunu min ba'di qalu na'budu ilahakan wa ilaha al-aba'ika al-ibrahima وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تنا با ديوي إقبلوا دهر عليه إتهود عم عليه مسلمون ياوي مالن ياوي بلا بوزسي إدو سيريانا إهاتو ونمسي الواتنا كو يعقوب عليه الصلاة والسلام alwatun na nasa akpati du kama ai onyo tun balaw ebe ndo adoza odo stule sidini wezo onyo tun balaw igbeli de bia ko bi malin du jona yo bo siri patlo na ku be igbeli bia len du dasu we sama buru min badi se rubba taraw si onu bia onu bozu be tum na ti banam bu onu onu ala so onu la onu ge malo to sono yo onu ja bozu we ihe sono zo ye si magba onu onu wai ebe eso setu ngbe ndi bala ni kubol delu titik bayole be le kolu Nabudu ilahak wa ilaha abaikal Ibrahim wa Ismaila wa Ishaq ilahan wahidan. Sa'i. Ti lazu numau. Ti lazu lumaza. Na. Bu nyoj dojo Wa bala. Bapak bapak dan bala. bade, Yo. Ya Ibrahim. ɓe daali ismaila ɓe daali ishaq badi mbay jonayo ɓe ge ndiwana bago mani nduboro kayo ay ba sonozo evey kobo lubozu yo eliwezu mba zengo no ndu nayu nambiyo ya bana ndibu abane bago male so yiki bala so yiki bala ba ko badan bacele ba gebigana mbuyo mba kayo batin baber so chaabi yudan mba gamalin kobi riyon aya annabi isa alayhi salatu wassalam ele ro ogoma eni de mba bo hongdama na be yo se geso de boa na be yo se geso na be yo se zo sondu gbali so yoda mbo ko bale hiru falamma aksal isa minhum kufran قال من أنصاري إلى الله بلا نص أدم عيسى عليه الصلاة والسلام زيد دمه الوقت ندو الناس آه بات بات سولس بروك مالواندو بات سولس بقى بات بالا كروم أسك جابيو يكى بقى بقتون نبيو بلا ولا سمبا بات على عند هراد على مبابزون بالسباتي باتو ونون بروكي دون on don mo re qol hawariyun dan ansar la amana billah wa shar bi anna muslimun hawari yun to yona hawariyun mban ba haytu vunum pasan e wayo ande bi isa alayhi salam elor de ya mban ba haytu vunum yo na babas a ah, to hantu vunum songondo sotom maluando laba yo darombu ha so tu vunum yo amanna billah ina andeɓe issa alayhi salatu wasalam ede ha waari juuni e waari yuni bawata sahaabi wa mban ba hay tubanumio sobada mbasse ba ha so tubanum sowoy allah to jona sowni yeso allah la ilaha illahu o sonno feɓe tasni numéro jona sonawe mbani balaki sonawe ele sowoyi malin babata mecele on gana allah mbo hawari joni ha tubunum se mba ha sonu na tubunum allah mba ha tubunum mba ibe zuba kpana bi se patas wallahu tasni so washhad bi anna muslimun he andabi isa be he be de diur so andabi isa alayhi salatu wasalam se hamba tubunum se ba awai insha allah mba roku malonduna mba dezonu malonduna malung yebi ganum be yo andi watum bay mbo fayrus andi watum bay watul anbiya dawatul wahida ila islam dana andi watum bay banam be yo pede dawa pede tom taso ndon baba taso ne bata ya tige islam na tige islam na tige islam nimbi yor yonayo tom binari masse andi ba dum bar jonayo patum bay petelu lu krum baja ba josonan bajana kurum ba andi adam buko andi nuhum buko betal andi ibrahim salatu salam hal inu bas abu anbiya eluluna eh, ibrahim ibrahim luna yakub wa ishaq wa ko bolale hal buko betal de di ruso muhammad sallallahu alaihi wasallam patum bay bi yor ande bo adunga Kia paja badilire ke krum ale duna duna duna kom na blan tentende sabana baga arab pan baga na bu e eh, me enjona yo ande bo adun bakia paja na ke mbi mbe wina do yona role bede adin bede malwando bede sosetum be ke kurum mbi no bagon le ba ntan moy ibzo ya malwando na tuki jaw ni busi na tuyo badin le bazun na ilaha wahidan iso onu da kai onu posu se ya kpabala dama dadin ga kurum ba ga kurum bo beirus al-anbiya ikhwa umma tuhum shatta wa dinuhum wahid se diya kiyan no jonayo ba be dadin ga kurum len jonaro baja badalulu ga kurum bade dire ga kurum de le duna gomna wandinde ye mbo gana yo wo situ wudum malo ba zum tale ye nga malo yo sa so situ wudum so yiban nga malo bibna telo ngono ba so inja ku kitan kan ko yoyo insha Allah pula telo ngone kuziyu nyade mboni bamanu ngo bamanu yo malwandu ya gan kijayu se insha Allah ta malin le tam tam le ti cha telo innama ilm bi ta'allum telo nam yo njak ni bin putalan wo su injay nyad ni hinu buru wa dabra yo sono yo alhamdulillah alhamdulillah eh ku wala buru lu tieni di yu television wa di yu mbunu bezo ni chantelo yo sono zo bo su ba wile anya bana bieni ite malondu siu bazum tale nyozo de malondu bieni zamanu gamalo yo tezo malondu tuzulum so chabi alhamdulillah elaburu gamalango alhamdulillah isolitese ma londo bon bi ko wek ma luda yo so toru kaw bon bi ko pas ma yo so yo zuru zulum chabi yuse ban bal zuba da nyim ba nyak bana ma de pas da so senebe so haruliti yor sono ni chaw tinayo tino se alfa wa kon tintiman tintinte pata sur de telo bon bi kan tafsir bon bi kan tawhid bon bi kan fikki inshallah rasulum so se so harunyul ling tukbar da alwatu base ndon de yiwde cattelow no mbindu sida malonto yo ndon ndondi tun ko bolo yo de yo doda yo ko bawlo bakperu wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa ashabihi wa ahyar wa akhir dawana alhamdulillahi rabbil alamin mm -hmm.